نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komoriawo anaike ọ mee ka yare nyanwụ ya atụ ene ekwughị ajin anaike anya ehemba enuho jumada sane awawereme era 1438 ana ikontu mori sallallahu alaihi wasallam awa mi hijira horo maka nangu medina dasaru ho ibo ihana ike anyo ehe enuho ta era 2017 wani shabe ona be tamamul minna fi fiqh alkitab wa sahih sunna ana adil ibn yusuf al-azazi hafizahullah alai ana ke awtere dai ke babu ne nane aruse oni nano dilema ono be al-aqsal al-mustahabba oihunyi anaika inyonan mustahabba vishiyan daika era kwaba nguni page 116 naika one kuya na nane hono diba na je ono be tambihat wa masail mutaalliqatun bil ghusl yani ono kika ate masail yani irei anaika ozuge irei ihu. okileisa alal mar'ati enyoyo nyene antahillu dafa'ir sharaha ka onwara ei anaghị ka ogu yani ya nomanigu ebe wajibi obe tụrụ ere so yani ebe baba owe ọkọ nwara ligosli janaba awel haid yani kọmanụ nwara dọba hwenyi janaba a inyena ka ahụ ọzọ ere ereso dako wa yakfiha ohwa an tufidu alaiha alma ma'a usulihi ila usuli shariha yani ohwa komani binyiha poro enyano don wo urubi eyan lama rawahu aljamaa agobe sanai ka adobe yani jamaa dobe illa buhariyu ekobe imam buhari onyara an umu salama radiyallahu anha honowe onye salama omolo inaire qalat ogake kultu ya rasulallah ma gake ewontu omori sallallahu alaihi wasallam inni imra'atun onye na-emeben ashadu dofre ra'asi ele swam inehi etetere ono ka sallallahu alaihi wasallam afa li janaba ma nwara eji ba janaba qala la don to mo sallallahu alaihi wasallam do ka heye innama yakfiki yani oho antasi ala rasaki salasa hasayat yani kawa ba hira sawo yani inyi oweta summa tufidi alayki alma'i fataturin awa wile mono do sebabi nyi hengo do semonene wa fi riwaya ini riwaya eni anayki owe ha salat ke eh, أم سلامة رضي الله عنها أوه سكاي أفأنقده للحيض والجنبة ما ولا إجي ما باهوني هيد أبكا ما باهوني جنبة أرمان كي أم بي إن صحيح مسلم دوك فدل ذلك أصنع سوكاي على أن المرأة كتير سوكاي أوي لنيني لا يجب عليها أبي ليلة صوبية sabe nakudu da fa'iraha yani konwala e yana ka o gutire so sawa onyonyo bin kana al-ghuslu lil janaba enyi ana ba hwani ba hwo agoka o ni janaban aw lil hayd abika ba hwo agoka e o rusu hwe do metainanin dako hadha rayo huwa raji oki awele alilonon huwa raji ono jetelen min aqwali ahli ilm insha Allah ta'ala enere ya ike ọnọ ya ni ozu omohia na ka ọnụ na baba na ozi yani ire papa na ke ọsịbẹ ini ọnọ kika ati ire na anaika es kawara ma huri chucha ni tohe dọki saniyan ọgwọhọwa yustahabu lilmar'a ishi ọyọ nyene izaktasalat min haid ana bikinye na ahụ an ba ahụ ọ imeta anaika ọ meta hụ ni sụhọ aw nifas awe ka inyonon ba huota anya nai ka obe oba bile manai onye n'ọrụ amuzi anta huza kit ata min cotton ka omani se yani epa omani se in form of anadachi a e pieces ene ate or cotton ana anaghị otutu ọ anaghị anaghị ebe nwuri mana ọ na wee ata na iko watadifu ilehi miskan ọlọmọnọ ọnọbọ dàbọ dọsi eturara n'ahi misk dọtọtọ autayiban abike isawia naika eturere naika ozoda ọkasumata tabi obi ha asaru dam ọkọwabere mọnọ abe aha naika anyị ịsụhwan otu dọwọ sisa asada osisi isha dọke uriwile nọ na bifa anaisha tarajallahu anha ada hono we aisha be moro ina ile anna asma bint yazid ok awere palakar asma ana wazi yazid radiyallahu anha umuru ina ile sa'alat rasulullah sallallahu alaihi wasallam o hon to umuru so umuru me ngoro da re mo hayo an gosle head in a me me hwenyi so hwe ana ka onye no me ta hono so hwe ame me hwenyan o ma hon to umuru sallallahu alaihi wasallam o hose qala don to umuru sallallahu alaihi wasallam dọkịta hụzụ ihidakuna ma aha ọzịnyọzịnyaụnị yani onye na-ekonkonye anaghị ka ire ọnọ manitu ọsịọ ma aha ịnyan wọsịzịrọta ha ate abịmagarịa anaghị ka ụkwụ jeudian boran fatatọ haro dọọsị mọnịnị fatuhsinu tuhur ọnịnyọnọ dọọ metere yani nọ dọọ hwetetere summa tasubu ala rasiha ọlẹmọnọ dọọsị wa kinyihire so fatadlukuhu dalkan shadida don nyina o na etetere yani osisha etere hata yablugu shu hata yablugu shu'un rafaha polo de nyonwo yani uruwa iraswan yani uruwa ayan summa tasubbu alaiha alma awla mono do sebabe nyiya summa tahudhu firsatan mumsikatan awla mono do sebase yani aida ache o cotton ana ka mum se ka ten a se turare to fata ta haro biha do monin rere qala tasma de asma doke wa kayfa tatahharu biha antum mol sallallahu alaihi wasallam o ko monin rere de asma da ha antum mol sallallahu alaihi wasallam o me ma se monin qala don to mol sallallahu alaihi wasallam doka subhanallah onini bo moli tatahharu biha se monin qala ta aisha aisha radhiyallahu anha ka annaha to fi zale o ka das man ka bok tan wa kayon yani le no botan wa amme tan wa kale yo da ba do ke ta tabi e asari zam yani do se sa sa e pana e kai e pono anya otio dai ka wa me se sa sa ona ndure ke e anya le da man kan da na we ka e huna ere anyi sista na bo huse ile e mazi onye ne onre arrutubato alifrazat yani discharge na ka onye lere de use kisa difference an ehanan were anya ah, nyela na ye asma ka aisha radhiyallahu anha o me ka ai eh, asman yani e wonoro wanya nguri dan you cannot know e honan ame memozi onoro nya nguri dan anyway da ka i receive pain p a i n o man ya ban amma o experience an yani e hona ka oni hadisa wa o na anya na experience an o kunyango ka ka anọ mee ana ndure ka anyị level ne nyang te hona wa homse ene le ka mani anya na me i can only tell you sanan to morika ke awere mani innal ma awere awele jonaro enye jonaro oye ko abiyado gọlịs yani ogwa wawen do do ratan ama wiri enye anya na oke amma ma al mar'a awere enyi anya na rokiku asfar yani aw herubo dobon yelon I can tell you this because don't tell me it's all that. Salama man can may he that. May the Jew know exactly how me. And you like oh yeah. I would have money here. Then you say that okay. Well that can eh, no son any. Eh, I say man we are my explain and you like oh yeah. That what man she own the ras oh yeah. Kai son no ka ke. Yani she own the ras. I mean usulihi uhetan. That what wal firsatu ah ka oh yeah. Ka ono yuzi firsatu ni hadis ana. cotton yani cotton aw suf abike achana ka wool awen dako wa mumsikatun anaika oro ini hadisa na ai biha misk ani eturare anaika oinan yani tori misk atwa hura yani ilai oho wa nasaba any tambihat wa masail muta'alliqat bi ghusl ثالثا أقوى يجوز للرجل أن يجنر an yartasil ko huwenyi huwa wa zawjatuhu min ina'i wahid oni atusan dai ka inenyi kunyaya huon lamma sabata an aishata radiyallahu anha asma agwisana ika ohye bete hunwe aisha umuri ohina ila qalat okaka kuntu agtasilu anna wa rasulullahi sallallahu alaihi wasallam mi huwenyi eme atontu umuri sallallahu alaihi wasallam min ina'i wahid yani ini enyi kunyaya doka yuqalu lahu anaika henyono konori farok wala hadha sira sosononon yajuzu lirajul aze yujanoro an yara farju zawjatihi kole ahenyisi osan wali zawjatihi wali zawjati ala ze yonyene antaro madhakiru zawjiha ka onolele ahenyisi wa nenyi soga ebe haramu owe asoma ke ayi mere eni pa eni wenyi kai ọlọrun lo san ọdọ kai ro amira asọdọ ka enire wọn san sa asọ nọrọ rahọ ahọ na wọnyẹ lẹ asọ nyẹ na rahọ ahọ na wosa na enyi zama nire dọki rọbi an anatọ ahụ na yajuzu lirrajul an yaktasil bi bakiyatil ma allazi iktasala minhu almar'a azaa ọnọ onye ọnọrụ kogwenyi ini enyi anaghị ka onye nne ọhụọ dọwete dɔke wal aks awo mɛlɛbin e kiri yanan yani yajuzu lil mar'a ala la yanyane an taktasilu ka onoreho an taktasila ko ho bi baqiyatil ma inyana ko wata alladhi tasala minhu rajul ana ko noroho فعن ابن عباس أدون عبد الله ابن عباس رضي الله عنه ترجمان القرآن قال أو اتصل بعد النبي اتصلوا اكتسل بعد أزواج النبي صلى الله عليه وسلم في جفنا أو كان يبا إنوسي النبي صلى الله عليه وسلم أنا يكيو هيني داني أنيا أنلوسي كيناه فجاء النبي صلى الله عليه وسلم ليتودع منها النبي صلى الله عليه وسلم أو يكون عمر لينا أو يكتسل أو يكدو هين فقالت له دقاك يا رسول الله أونتو مولي صلى الله عليه وسلم إني كنت جنبا يعني أمنا إني جنبا دمي هينينا faka don to صلى الله عليه وسلم لكن الماء لا يجنم أول سنة هين لا يجنم أما واري جنبا يعني أما واري دوتي رواه أربعة ẹ̀rẹ̀nà ẹ̀nọ́dí hadith ọ̀nà wọ̀kọ́lẹ̀ tìrìmìdì ìmáàmù tìrìmìdì dọ́kì hasan sọ̀hẹ́ hadith ọ̀nà ọ̀jẹ̀ tẹ̀lẹ̀ dọ́kì họ́mísàn anatọ́ ọ̀hóhẹ̀ lọ́wìn gọ́mọ̀sán man yajibu fi ọ̀nà ìka enyo ọba babo idoche nwanne nwa okun au nahara abeke oku ha au berkati abeke pond yani enyi nimisi au na aisa na ika o bene senenen o simpul okay wannan wal gusl do ikai o me mani anwo aro enyi kai ona ba o mani so ha oke ịnya nọ inyanụnụ ya na ọkụkụ sala onyo aza ka enyi jana babahụ abọn anabika onwoku ha o onwoku o onwumisi o laika o ibe ni enwusanan dokali anal maqsud agoke ubamba isesi huni ka dohun janaba tamimul jasad bil ma ono bika abe ochenwa o inyotua ahomere ben mehunaw ọzọ yalaw ọrụte njanaba ama na ọrụte na ọrụ ahwenyi na ndọsọ maa maịkị nkọ na onye njanaba ọ kọwa achọ ka ihe ọ na-ekwu ihwenyi sọ njanaba ọ bịara were ba maro amawa ahwenyi dọka ha e, sadisan alma umutasakit min jun ala awere nyanaika ni ni yani oyi ni oninan walahu an yutimma bihi qasdahu ani yoka obale masizi nyanete wa hwenyi na dani ana ka umwa hwenyi enyi eche hini nyano zete enyi semi nyano ama ka wela ndani ya ya enelo ka enyo na kanya na ni jana be ho yani enyo no enyo bolo bolo igba e e. e ya na hwenyi anyi eje ya na ko enyo konin ntọ hini nyano aho enyo no bakia ala aslihi ini uheta na ya na enyi seda wenyo no ndo ato heka injana ba e o boraje doke waqad taqaddama bayan hadhihi almas'ala o kayala ehahi ile ini hahi inyi yani sadisan sorry sabian إذا اغتسل من الجنبة إجوزه وين هون جنبة صح له الصلاة بهذا الغسل أكو بولولا أو بوجة يعني كاي أكو صلاة للنيونوهوان سواء أنيونيوين نو الأدو أم لا bọ́n maru kaye ọ̀nà malwalan abikọ́mẹ́ wàdálìkà lè anna lọ́ha àgókè pàlàkìtà olómọ́rí sọ́nà wàtàálà àwùjaba àlàkọ́ ìmìlẹ̀ sọ́lá o me ababu ona ka na sala kai in kana muhdisan hadasan asgar an yatawadda ana we ka o ini dote do tena ki do to awen yani anyo yo komalola wa in kana muhdisan hadasan akbar ana we ka do to banyawen an yaktasila ko wen أنا قال تعالى أمولنا ببانك يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة ما هون نايكا أو دو إجوا كويتنين أو ينا faksilu ujuhakum iyawni nyina wa aidiyakum ila almarafiq obawni do nyina languno kuba wamsahu bi ru'usikum do den sisila sawni warjulakum ila alkabain do nyina wa nangune taho doka wa in kuntum junuban fatahharu ana bika o yini janaba saka wa me fatahharu do ne wa yani wa ba ne wa na do weda kamalu alan o sezoka yani ile waraje donc kɔl abubakar ibn al-arabi yani abubakar ibn arabi ana mɛ al-qur'an ok la mihtalifu al-ulama ɔnɔ yɛ ni ɛnɛ jɛŋu ye anna al-udu anna al-udu a kisa na hal wala dahilu ta talgono ko wo yani on di nyo inan yani o iru wen ya hana ko wa chenye ho alwala no ora lena wa anna niyatu taharatul janaba o kaweli aro o imonene janaba tati ala taharatul hadas bana ve en oy monene e de tewe watakde alaiha dara mukoro yani avora anyo kai ora ko ko yani simeta en le kai wa عادل ابن يوسف أكو مما يدل على ذلك إسانا سيزو إن لأن ما ثبت عن عائشة رضي الله عنها أن إسانا يكو يبته هو عائشة مولي إن قالت أو كان رسول الله صلى الله عليه وسلم أو كنت مولي صلى الله عليه وسلم يغتسل ويصلي ركعتين أو كصلاة sori ohin wa yusalli rak'atayn da ku sale raka'a ba wa salatul ghada asalan wala arahu yuhdisa udu'a ba'da gus melika banani alwala ana ko se o le mana ko rahwin dako waalam yeka ye anna hadha mahsus bi gusli janaba yani osononon bana joti yenyi janaba kene wa amma ma adahu min al aksal al mustahabba awela na wo ininye na ka ozo ho enyine zikoro ho awen okay awel wajiba aweka binyi ya be dobele restaurant fa alayhi al udu anyoyo ka Omarola li rafil hadas o isi da chono kwele wala ya fihi goslahu yani oho ka owo hin kana li rafi eh, eh, al hadas al asgar o isi si kwele do chana ko we yani hona ozo na hin kana o min ka go ka wa sala lo kuna hin kana e ben jana ba una ho e jo wa be do benyi ma do sala do ka wa tinyu inyo na benyi anai ka alwala yandan dak wallahu alam umulyo nyoyle nan dɔke saaminan ana tɔ aw hinta iza tama guslul haid wa guslu janaba aw ka ana bi kɔba bɛ enyi haid dɔn lenyi janaba aw guslu jum'a wa guslu janaba aw kenyi jum'a on li guslu janaba aw nahwi zalik asana ko wena sanan fa innahu yajibu li kulli wahid aw ka babo konkonya guslu mustaqil kolo huin ana ko je ala roje idana je tele idan wallahu alam wa ahlul ilm anyị ọnụ ole ka anyị pa ịnọnọ ya anaghị ka ena ga ki jawazu jamu habini ya tuwahin ala ka ba ba lili alikunya ana e, ne manyi ahono ne ido jan ido muhammad albani rahimahullah alai ono le je tere swani amenyo meka wa wa ni janaba enyi juma tere wa ho wa ba lili alikunya lilo do ai kenyi konya hon fala basu bizalik o imanu ho enyo meka لوكتا في أن أنا تو أهو هنا يجوز للجنوب على نين جنبا وللهائد أتونا كأو إن هائد الجلوس مع الآخرين ومكلماتهم يعني كأوياتو فأرنسا ومكلماتهم دون ووك عليه والخروج إلى السوق هذا كأونا إن جنبا ونيوان نوه كما يجوز له إزالة الشر وقص الأظفار أسمع كأم ذاك onyanwụ kwụrụ swan onyanwụ reda dapali gan isla dalilu yam na omin zalik awoka enyi hujja enyire uhete anaikaye enwuri mi enwure ọnụ n'oyi ọkasa ma anime dọkị asiron anatọ ewu yubahu tanshiful adọ pọtarkuha ala ka odonyangu se towel o handkerchief do fi nye egenwan alkore na bo li annahu lam yathbut fi zalika hadithu sahih aw ka e man he pete ni le non haditha na ka o je tere kai agenyan man me fal aslu o oh, yete eh, al ya non no ka za ala halatain in ya ni wes ka men awulis ka sumen sako ama hadisu maimuna awali hadisu maimuna radiyallahu anha omoli hina ile bada an zakarta baada an zakara gusli nabi ala malaika ala moitamai ala moitamai enyi annabi sallallahu alaihi wasallam qala do kifataytuhu bil mindin demisna ayon handkerchief fajala yanfudu alma bi yadi dai ka owo etin yinya na ko ina wanin falaysa fihi dalil ala tarki tanshif o ka edeni huja ni kai odona abotete oyi daro nyenwan dɔki haadi asara anatɔ ɛwlɔnya lil liljunub yani o wisu na ya ko ni janaba iza arada an yakul aw yanam ije iskono risa abe kis iskono swara an yatawadda ka omalwala wa yajuzu lahu ala zayo an yanamu min gairi udun ka omalwala sorry a zayo ko swara min gairi udun da sosubo kanyo in dani da sama malola yani a da yau kosora da sama lola fa ana aisha ta radiyallahu anha a do hono aisha be muri ina le anna nabiyya sallallahu alaihi wasallam falakta uh, ni bikana yanamu o sara wa huwa junub da ni janaba min gairi an ya musalma da su wa kan yin walakin hadha al hadith da'if hadith an hadith da'if o da kare yo ka ko sahih then da'if ha donc thani ashara anato ewreba la yustaratu tadlif fil gaz okay bi jawe kai ijoza hwen e obedo sowo zenwa odo awo sowo zanyina iz hakikatul gusul awo kana bi lezi nyo eho jariyan al mai ala al ada ona bi si ini doke salisa ashara anato min al ahtai al munkara yani okay o ini ko ma min gusle ru'usihinna inda aljanaba ono bi oyiya anaika onye nenye ya oihwenyi janaba sorry onye nenye ya oinyi ne swan inda aljanaba ijahwen janaba min ajli tasrihati sharihinna agoka inini blue yani emekai eye ni anyi sasi to anameka orem aw tafriduhu bi shiwar abika osho ini dryer o sanaika asi blue e eh, de blue ane wona we asanaika o oh, benesanan yani a shortini dryer da dryer ndo tana da oku sky oni ma hu nya no inyo kanyo aka wa hiya fi hadhihi alhala inni amana ya asimatun arebe wala yasihu gusluha inyana iko hwa bo inyono oje tere osikusala salono onyo tọnọ wọn inire anaike ọkụwe inire yi Eh, talik anaike ɔsibe tambihat ɔnɔke ka ɔni masail ɔnɔse kowe na anaike ya sibidi dɔwidi dɔk atayamum yani ɔyimi tayamam aki tayamam ɔmi ni alwalezi dɔk awalan ɔni papa ma ana tayamum sɛbi aki tayamum sɛbɔ ituman ɔka tayamum aki tayamum lugotan ini ɛkura alkɔzd onobin ovamban aro onola anyi ohemisononu call as hari yu imamu azhari oke atayammun fi kalamil aram oke sanaa atayammun eni ochire yanaral gbawa eni alkoz du onobin ovamban onola anyi him kultu dem kakawa minhu ka oluwu taala yana ina n'onu wariko onomori kakawa e wale atayammun ulhabisa minhu tun fikun walastum bi ahizihi illa an tugmidu fi okay asu target asu sheisha al hobis ana iko dibi dai kai ene dibian min hutum pikun ina no se twehen ina no se misadagan odo ka wase yon dai kai ene dibi se twehen ẹ̀hún náà dàgbà tó kẹ̀ ẹ̀jọ̀ wà á zà máa yàní ten hundred naira ọ fifty naira ọ̀nà ẹ̀ka ọ̀rọ̀ ahẹ́ wọ ọ̀rẹ́ ìgbó dàkà ọ̀nà ọ̀sẹ̀mi sadaka yọ ọmọ orísun náà wọ̀tá ààlà. ọmọdé náà náà nù nù náà zà aná sadaka yọ náà wọlé yani abo she nguri mono weba do to do mare odo mare ya da me we zan zan kai a a ono me nyaw sono no weba do e bi jo je ha ne ha oye ko awo so we ya do we ri kai saso wan ke wono o si yo mo but e e wala tayammamu alhabisa tajet asai kai ono kawase ono banai ka ono divya dɔke wafe share ini sharia alkasdu ila sa'id ɔnɔwe ɔlɔnyɔban ba na ŋuni eezi limasul wɔj agowe ɔyiden sise eyi yani ɔyiden sise eyi wali yadeyin atobe ɛyiba biniya liyalo istibahati salat wannahuwi haka wasu meka ɔyisi sala jɛ ayisi sana ika ɔbɛnɛ kɔlahu filfate ɔkɔ mɔnika ene fatu dɔke saaniyan ɔgɔhɔwa masoro iyatihi ɔyibɛ anayika ye a nyɔ ini sariya kamani mɛ kɔla shawkani rahimahullah imamu shawkani umuri mayan ba ko wa alam yafa kan na tayammum sabit bil kitabi wa sunna wal ijma isana hi tayammum o ye pete <clears throat> bil liriwe yani al wa sunna atilil sunna wal ijma ati oitirin tabe aro wenne kultu dima ka amal kitab aweli kitab fa qawluhu ta'ala ana waika ana ka umma subhanahu wa ta'ala ka ke falam tajidu ma'a ana wika werin fatayamma musayyid an ta'iba ana wika wa kuna mitayamma mlele izi ana ka one famsahu bi ujuhikum yani ijana dusisi sheyawne wa aidikum minhu atwa hunan dako amma sunna awel sunna fala hadisu kasira maskurati asna ishari hadisa na wena no ro eba moita man ji ammi hahi e ere ono na dako amma al ijma awele o tere ntabar hwene fakad ajma al muslimun ogo ko mori ni enela tere ntabe ala masruiyatihi ini oyinyo anaika anya ni sheria badala min al udu do wo dole soy al wala wal gusul abikin yayo li asbab khassa li sababi ana ka jote ala ma ya ti bayana bayanahu ana ka awe hehen insha Allah taala ozo mori ana ka onune babani nam doki bada amasuru iyatihi oyinyima ana ka enyimia oyize ka anyire na ni sheria aka na aisha radhiyallahu anha

wa kɔma na ma ahu dade ni de je pa ni bi ini ka ni je si sobo no yani dure ke eh azen ne ne ne rejen wele ani bi sallallahu alaihi wasallam isobo osano dure ka ono sebe ovo ana ko owodo dawen o parusan ari ne zoro eh bi do je de bi si dure ka ndị uwe iche ọnụ ahụ mashawa miko ode ize tụ anke we ize usito nọ nito nyisuri we bere eche ka ni bi obere sense sobe aha kawa kwa ete duwe lo ma azama kene kene nyana ka nore kwa ete ode nda aka ni yan na moke eza ni bi ni ana ni bi jede soban da da re je pan wole so alal ma eze nyinyizo wole sama ahum ma de ere nyinya na ka ene sisa sengon فأتى الناس إلى أبو ب... إلى أبي بكر دل نيت أبو بكر رضي الله عنه فقالوا ذاك عن كاي ألا ترى ما صنعت عائشة ورث عائشة لما يعني أنتم مليا زاجة هنا يكلين يعني زيلين سالو تدو زيلين مرولان فجاء أبو بكر أبو بكر رضي الله عنه دوبن والنبي على فاهزائه على فاهزه قد نام النبي صلى الله عليه وسلم دوستة أو إنا أهوامن يعني النبي إنا أهوام أو ستة ترام قد نام أرسل فأتبني an abaka radiyallahu an da tu muhuwan ka sam a waisha sam maka wazon to muri sam maka sam mai umma mai zuciya to da sabawo je wa qala ma sha Allah an yakun aisha radiyallahu anha o kidoki sire muri ko kadokan o wajala ya ta'ana bi yadihi donyi mado ala mai riyo pipiri a donyi mado adam gege yani jodina e yakahan okifa ma yamnauni min ataharruk illa ma kana nabi sallallahu alaihi wasallam ala fahizi fahizi okenyi seme kai asoni henyo me awali anu bepere ewa go ka nabi sallallahu alaihi wasallam o oh, ina hwan ama abenye ne bole anu ma ada ne manare bepere ago ka nabi ko ina hwan ken de henyi da he do du sele ko kwa mejugu jugu da nabi ken na be do ka wa da no na wala he Fili <laughs> Aisha radiyallahu anha aha kpanka kara ali bibi ebe ọjọ ama ori kuntu omori sallallahu alaihi wasallam ọyina oh, hwan osko no mere anaghị ka ala nọ n'ọba ajọ otu eyi dan ka abada ya nọ na si ka abada nọ wel dọkị fanama da nabi sallallahu alaihi wasallam do swalan hatta asbaha ala ghairi ma polo do hala o me hala olin fa anzala allah ta'ala ayatu tayammum o mo zona wa ta'ala do chuhiyeten aya anaika owe inilai alu ala izi oime قال أسيد بن هدير يعني أسيد أنا وزي هدير أوكي ما هي أول بركاتكم يا علي أبي بكر أبي بابا يا سوي بابا أنا يكوي تيتي بيتوني أنا أبو بكر ẹ̀wọ̀n yẹn ìdá bàkà ká ẹ̀wọ̀n alẹ́ dàjẹ́ ayọ̀ nọ ọ̀yọ̀ nọ dọ́mọ̀ sọ náà wọ́tà ààlà dọ́lẹ̀ mẹ́yà lùmánì kọ́ọ̀lẹ̀ fàbà arsenal bá ẹ̀r ọ̀kadìṣẹ́ ọkọ̀ ẹ̀tẹ̀nira kọ́mọ́nà alẹ́bi kuntu alẹ́hi anáìkúnná ni mẹ́wìdì yẹn fàwọ́jọ́dún alẹ́ ẹ̀kúdàtà àtàhùn dìríkà ìsọ̀bọ̀nà ọ̀ ìrùbẹ́ni. تقوى معنى البيداء أو كبيداء هي ذو الحليفة أنو بأهنا هي حليفة بالقرب من المدينة أهنا كأو قولي مدينة يعني أباندالا ندو بأو قولي مدينة نا أباو مدينة wal hasiratu oko ka ke hasira yani aka hasira yani ogoro tele no ka al junub onobe aka han mawdu al kalia ahana ka eizo kidney yani yani eh ide ide ide je henyi do owana ngune blada wo dam doke salisan ogohota atayammum oyma lolezi hususiyati li ummati lislam bajoti al ummi islami okan jabe radiyallahu anhu

donc wa ju'ilat li ardu masjidan wa tuhura da mete su min ka o mallasi da rebe hana e ka ma fe monene yani wenya ngon enye kurono ko mori ba no do ka kai sama do ko sala do ka ga awo ko denyu mallasi anezo asman ko me ya dure ka o lawe sele o lawe protestant o lawe catholic do ka ido na na enye church anezo yani ko mori izo wa ni tu abi na be wa na tabawa ya izo wa ya kene isa lo da ani ma la se o ani a ho mo ne o da donc fa ayyuma arrajul min ummati awno ebe inu jonaro ini al ummam adrakatuhu salata bi salazan falyusalli akusala donc wa uhilat li al ghanaim dama halal min al ghanaim ugwana ka odado zire ko walam tahillu li ahadi qabli ebe ebe la tobe de demi bawe

dako wawtitu shafa dasa min shafa oyowa وكان النبي صل... وكان النبي أكويلا نبيان يبعث في قومه خاصة إلى غوين كان آتواهين وبعثت إلى الناس أما ذلك أمي أبرأتمهن أما أرسلناك إلا رحمة للعالمين so dake robe an ogohona in la tayammam ma ta yajuzu tayammam hir munasu da kodo mi tayammam yajuzu tayammam fi halati al-atiya adaka odo mi tayammam in ila yana ka awa yani condition na ban tayammam mawra mainan awalan oni papa idha idha lam yajid al-ma ana bika wirin sawa'an onyonyo kana hadiran voyehin aw musafiran abi kaba hurehin wa sawa'un onyanyawen kana mudisan hadasa asgar idocho wei onyin aw hadasa akbar abi kidocho ban fa an huzaifa radiyallahu anhu adahunu bi huzaifa bi mulu hinairo kola okake kola rasulullahi sallallahu alaihi wasallam ontu mulu oka mulu mengola dare mo فدلنا على الناس بالثلاث أدباني تلسوذ يعني رسول سيتا وذكر فيها دم يتماينان وجعلت لنا أرض مسجدا آمتيسو يكو مهلسي وجعلت تربتها لنا طهورا إجان دوبو إنين إذا لم نجد الماء أنا بكيرين يعني ويرين يا اتام اتيسوا وينو تقوى عن إمران بن حسين adahun bin imran bin abu husain radiyallahu anhu umuru ina ya qala aw kaka kunna ma rasulillahi sallallahu alaihi wasallam fi safar ya ya ponto mori sallallahu alaihi wasallam ino hurehi fa salla bin nas da ku sala le zan fa idha huwa bi rajul mu'tazil dani ujonaro anaika o mani gitina je fa qala da ka aw ka ma manaka an tusalli sayo ka soko sala qala asabatni janaba da ki in janaba ay janaba o dam wala ma anuzinyin قال دون تومولي صلى الله عليه وسلم لك عليك ka يعني Ya بالصعيد اتيس فانه يكفيك اوه كاولو yani ila ipa pana meka tayama mobe ana ka wele nyizalam yajid ma o izalam tajid ma saniyan ogohowa man bihi marad aw jara ona ika enwajo abika onyu naba ako wajada min zalik yele inile yonon yani mashakka wajarhu min al'udun yani do ka wa wajada min zalika ole yani ona ka onyu enwaja o onyu na ba do ra be mashakko yani enkata yo wa haraj abe atazama min al'udu ijo ko na malola awil ghuslu bil ma ka ijo ko na huenyi lilenyi wazalika okono me ba be enkata yo bi ziyadati marad aidaka omeka enwona yo onyedatun aw taahuru shifa aw kawa meka oyeniyan oyani otulete dok wa dalilu ala dhalik okitumi ile non onobe qala taala oyikono mulika kaye wa in kuntum marda aw ala sabarin aw jaa ahadun minkum min alghaid ka ana ka enwazo aw ala sabarin ay kabo ihuno ihurehin awja ahadu minkum min algoy awika orinyol nya awika anyi oza ina ngwaone anaika ohu ni hero ine hebe awla mastumun nisa awika wa kanyanya ne euronye no mebahula falam tajidu maa dana wika wele nyin fatayammamu sayidan tayyiba okamitayamam ini izi anaika one satu maida zakwan jabir radiyallahu anhu arahunu jabir be mawlu ina ile qala wa ka ke harajna fi safar ya hulehi. ya to ino ihure hi fa sabba minna min ụjọ minna dani ujonoro otu ine wain hajara ileta fashajjahu fi rasihi dotwa una va enreson summa salama awle mono ujonoro no doruran qala li ashabihi doka ay onoho waninka hal tajiduna li ruhsa fi tayammum anyị olero mi were ni kai aro mi ni kai mami tayammum ni le na ikotuman فقالوا لك كاي ما نجد لك رخصة يلي أيرا وأنت تقدر على ما أنا مناي كاي وأنا كتا أويلني أنا كاي وأنا نعو سما وأنا نعو هو فاكتسل فمات وجن رنندوه فمات دوشة هتتن دوسون فلما قدمنا على رسول الله صلى الله عليه وسلم أقيم إليه بتونتون مولي صلى الله عليه وسلم أخبر بذلك داك نبينون يون كامان يلي أنا كاومي fakɔɔ don tó mɔri sɔɔla wa salam dɔki kɔtaluhu kɔtalahumulɔ ɛnɛ wɔnu muri yɛrɛ wɛn dɔki ala saalo islamiya alamu sɛɛden ne mehuse inu mɔna yi ka ye ɛnɛɛsi yɛ yani sɛɛdu wɛ mehuse sɛɛdu wɛ jɛ ka ye ɛnɛ nyɔ yɛ nɔ ka fɛ ina ma a ɔkɛ fɛ ina ma wòle ɛyi asu'al yani isaafɛ mu ko aaruma yɛ ɔnɔ bi kolo hussein donc inama kana yakfihi an yatayammam o yanu ho kene comme tayammam ono mena na be ka anyire ana we nyo ya na su kada kai ami wele ka wa dare wa daru cha mo ka hele da wele ka wele be to hin no na jen la ya diri nisful ilm do ka kai me a ti wo yo be yani o ye be ni le wa me ro o ni mo me ri di du di ke o e da ya donc agoba ule ko mo wa ta'ala donc fas'alu ahala dhikri in kuntum la ta'lamun mo na wa ta'ala ok fas'alu ahala dhikr hawa se na ka e nya tama ile non hawa se na ka e nya ile non hawa se na ke yi ile non ana be ka wenyi oyiye ile non donc wa ma'na al ayyu ay ka isa nonoke al shifa al ayyu oke aljahal ono oh armayan isono da sunyoyan dake ilai ahuta ana meka oramita mam idza kana alma'u shadidul buruda wa ajzu an tashinahu oke ana beke enyi onon ohunene padaki pataki ando komen ene oisho nyaira oimekai e, we hitandi nyonon do ha odo nwura yani weli so wesi weli so wesi hitan o enyi uze titao yana no ndo kwa ajza antasfinihi yani o wa kumini o ime kongura o kwa galaba ala zanihi husuru darar bi istimalihi yani dole chiengu yani do hure to he ini alilan kai ana wika ono le nyonon oba ben katayon liqaulihi ta'ala ono be agoy ko no mori kaka e fatakullaha mastatatum nyango he mori hi e hopo umezo mezo e hopo katana e ka wanye ba wosi nyango he mori subhanahu wa ta'ala dok wali qawlihi sallallahu alaihi wasallam agoy ka ana ikon e to mori ala kaka e iza amartukum bi amr ijma e modere yonene fatu minhu mastatatum wa shobenene e hopo na kai wa katana yani ehopono wanyo katan dai ka ehopono umen oyoko la yukallifu na nafsan illa usaha omo subhanahu wa ta'ala en sa sura aka na ka onyo katan amma wele okwo moli now in ebe ola ya amen wa ho se do kai omoli kifata kullaha masasatum nyangwa ho moli no ya wama amartukum be ani maamo dani yone fatu minhu wa shawe masatatum e hopu mezu mezu ebe ni ebe oda aka aka e, bona e mi mezu mezu yani ene ne yuhunan completely lako an amr ibn al-as adahun bi amr bi anabi as رضي الله عنه أمره هنا أنه لما بويس في غزوة ذات الثلاثين أو كأمي كوني كويتا إن لكونا ذات الثلاثين kọ́ọ̀lá ìtàmàlà fi lẹ́yìn lẹ́tìlì bàárí dàtí rídà ọkọ̀ náà rọra ẹnìrà hàn náà ká ọ̀nyẹ́ inehu nẹ́nẹ̀ ẹ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ yàní sàdí dàtí bàárí òwúrẹ́ náà nọ̀nyún kálábàlà kì. fàìsífàktò di máa hùrà ẹ̀nẹ́n ẹ̀nẹ́tẹ̀sàlùtò àn áhàlákà kà máa hùwẹ́ nyẹ́ náà máa hàlákà máa hùwẹ́ nyẹ́ náà fatayamamtu aw ka demi malwala demi malwalizin summa salaitu bi ashabi salata subu aw ya mana demi kusalai lai arna ka emiliaze ena ka ene ene ko kale ngon sali subuhi falamma qaddamna ala rasulillahi sallallahu alaihi wasallam imele be tonto mori sallallahu alaihi wasallam zakaru zalika lahu de mo ta mala na faqala ya amru doke aw amr salaita bi ashabika wa anta junub yani wa wana salala sabi aw da kene janaba oye nani fakultu dim kaka zakartu qawlihi ta'ala okay ma tamai oika anai komori okaka ye wala taqtulu anfusakum inna allaha kana bikum rahima umuzana wa ta'ala okasuwe ngwaone seme aguko umuzana wa ta'ala yone anayambawe kaone ben so fatayamamtu ijimi tamaya non lemi mitaya mami summa salatu aw lamana lemi ku salan fadahika rasulillahi sallallahu alaihi wasallam wa lam yakul shay'an anto moli sallallahu alaihi wasallam dunyi ni nawa na kale yani akarrahu ala dhalik anto moli sallallahu alaihi wasallam o oh, wo oh, ya peteka ile no ma wa jere amunto moli sallallahu alaihi wasallam e iskono ye semedo manu me so se wa wa mele kenanda e kai anto moli ska sabiana ya dɛ ibali diɛ ɛnyi ɛ ne meru dɛ na ika yɔ nalɛ munya kɛnɛ wa yɛ o de no ka nunu ne yɛrɛ kɔ manu yadɔn manu mɛn yanni wa manu mere dɛ ɔ bɛ dɔ nyi deli sɛbi ruwa no sɛmɛ mere lɔn mi rɛ aya ɔyɛ ko ndana aya anyi aya da ewon to mɔri salam ko mɔri ki aso wɛ ŋwɔn ne ma ba wɛ ndi me sun ɔyɛ ko sɔn wɛrɛ this is training na ikonto mori sallallahu alaihi wasallam asewa ah, agobeda sa sanya ozalo kai dai ka waya wa basabi so aibe du ne di sai kai ele non do da me akisa me do kai me mani ro di mani me ذاك رابعا أقوهنا قال ابن حزم رحمه الله عليه ابن حزم الأندلسي أمور ما ينبع أوكي ومن كان الماء أقرنا ونبعنا كاي الماء منه قريبا إني أقول yani ọzọ ya inye ọgụrịọ ama illa ebe na ka annahu ya họfụdọ ya arahlihi yani ihe nwokai ọnụ ọkụ na ndị enyi ya ịsụkpanụ nya nwogu awụfụ tarifkọtahụ awikadọ tụọ ụwọ ịsa na ka ọsha na yani ịsa na ka ọnụ bụ ịsọrịa na ka ọnụ na tanwa ya narị nan awụhala beinahu wa na ma adu nzọlim awika anyọ ina aka nan

ka ijo ko na ninan mashakko yani em kato ba be zama ba be yon fa faradahu tayammam o kijo amane ya ana ko ba babo ya be tayammam gas wa ka wa ninan aidaka isonu za na anyango wa se o ere na uri ali we ku wele o possible ka su yode o anyi wa ka wa nizo anyị ni hida na ka lehi mebin doki burhanu zalik ulubile yanon qawlullahi ta'ala ana wa ikono mo ga falam tajidu ma'an fatayammamu sayyidan tayyiba ana yaka wele wele nya don me tayammam inni izi ana yaka one daga kullu haulai awela belenen la yajiduna ma'a yakdiruna alai eniri nya na yaka yi inyanon enne nyu kata torale so ka ene semoni ni ana yaka owo toren قال ابن قدامة رحمه الله عليه ابن قدامة المقدسي أنا مي وي أنا هي المغني ana ke ufiki wawe ndon ni 16 volume oko wala kana alma oka ana biki enyi bi majma al fusak o ya hana ka fasiki onbi oya tahoful mar'a ala nafsiha minhum oka danyi ne ihe nwa kae ona oko na nilo enya ne modibi konebe enya ne mere nilo da konebe fahiya ka adamati bole yasman ka bo onyinya won yani onya ngumita mama ana ka anọ anomena

yubahu tayammam bi shurutil atiya aze kodomi tayammam li jana ke e awen doka nuktatu alif yani first point wujudil mane min istimalul ma yani anyo isana ika isanaika uyo oilinyi anaika e awel kaweli nyonawo doka wakatakodama dalilu ala dhalik yala sidawidi yani urubile yonon yani anaika wenyangu sinyonon anyenyi ama wenyangu ro oisimalwala ok mas'ala anye ilai anai ka owe hal yustaratu duhuli waqti salat li tayammum yani shala tiawin idawe na nai kai ijodo wa sa tayammum me ko sala anyo ke salono onwe hida akan amr ibn shu'aib ada hono be amr bana wadi shu'aib an abihi hono wadan an jaddihi hono wadan ban qala wa qala rasulullah sallallahu alaihi wasallam antum mawliya ka mawliya min wala dala ma ha ju'ilat li ardu oka meme etesu masjidan ko males wa tuhuran do wonene aina madrakatni salat oka horo no we an salazam tamasatu wa salaitu dimidasi chemu de kusala dako anabi umama radiyallahu anhu ala do hono abu umama bo molo inare anna rasulullahi sallallahu alaihi wasallam fala tarantu molo molo mengono do le mo ha ya qal oka kai ju'ilat ardu ọkaame ardu kulla a bete bembem li yime wali ummati ati al umma masjidan ka umma lati wa tuhuran do bonene fa ayyuma adraka rajula min ummati salat oka hatora hono ebi ana ikotu al umma misala fa indahu masjiduhu wa indahu tuhuru aw idani mallashan o idan onenyan o isana se monene rawahuma ahmad imam ahmad odi hadith ayi wanon ben wa isnadahuma hasanu sahih udana de na eba be o lo da do je tere وقد ذهب إلى اشتراط دخول الوقت أوكي نان نان يعني أنا كاي أنا كاك إدوين كاي ومثال نون وهيدا يعني إمام مالك أت إمام شافعي أت إمام أحمد وذهب أبو حنيفة لإمام أبو حنيفة دون كاي إلى عدم اشتراطه يعني كأبي أنيو كاي إدوين كا ومثال نون بدون وهيدا دوا ممتاز dɔk wa rajahahu shaukani fi nail al-awtar da ikirana imamu ono ka ko je tere inu na hin elul autor to ko hadith yani si hadith no aka ayuma rajul ojono no ebe adrakatuhu salat di salaza ay wa ala ghairi tahara dana be ka o inoinin wa ala hadha tere sasanon fa idha kana mutayammaman ana we ka o oh, tayamma wa hanna waqtu salati uhra dana we kumi sala sawen wala wala yankudu tayamma tayammamuhu dana we ka tayamma mono me o jaza lahu salat azayo sala bi tayammul awwal le tayamma mi papa na ko me wa hadha huwa raji asana jetelehu yani ebi chala tiwa ka ummo bedo ngwe hidado wa mta mama na anma kan me ka kai wanye esa waru sala eba de ma do do domi ta ma me wala lesi ku ko nya ta ma ma lesi du a ke do le na mi ta ma do wala ba nse ko e ma ni du donc nuka to ba yani point ana we ana wa ho ba asaidu tayyib yani etesu ana ko ni yani masala e, le ho na ke se لقوله تعالى إلى يكون ملكا كاي فتيمموا صيدا طيبا يعني متامم صائدا إنذي طيبا أنا يكون أقوى قد تلف العلماء في na طيب oke arụhụen enne enyi oije nwunye fima na sa edutaib eni itumi ete suena ikon fadhahaba shafi'i wa ahmad imamu ahmad on imamu shafi'i dan nan kai ila annahu obi faqat izike novin yani kizike na amani den وذهب مالك وابو حنيفه di imamu مالك awon nan ati abu hanifa wa atai ati imamu atai wal auzai ati imamu za auzai wa sauri ati imamu sauri illa annahu yujibi ard wa ma alaiha a zai kozo mai litis ya tabi sana kawo inan kultu adil ibn yusuf doki yani ire huwa ono jetelen fafi kɔmuse wɔgɛru ɔkɔ ini dictionary wɔgɛru ata hanabɔ min kutubi lugɔ inu lugɔ kana sɔɔid kisana ahi sɔɔid huwa turɔb ɔnobezin awɔjuhul ad o iye tesu walidhalika agwasanon kɔla ibnu kɔyim fi zadin ma'ad ɔnamdi ibnu kɔyim aljawzi dɔka inu na ahi ma'ad وكذلك كان يتيمم بالأرض التي يصلي عليها ترابا كان أوكي هذا آه كا وكذا أوامر إن كان يتيمم أو متيمم بالأرض التي تناك التي يصلي عليها أكسل آه، إن ترابا كان إجابا أو صبها أو كبايا يتنوى أبون أو رملا أو كبايا عالي أبون وصح عنه صلى الله عليه وسلم أو هي بيت هونوان يعني هو لتوى هونوان أنتم مولي صلى الله عليه وسلم أنه قال أو كاكاي هي ثم أدركت رجل من أمة الصلاة أهاتوله أنا أنايك أوزا الأمم الصلاة fa indahu masjiduhu wa tuhuru o idan mallaci ana toni sana se monene wa hadha nisu sare o gosonon be ile ana ko be ana ko wure to he fi anna man adrakatuhu salatu fi ram oron sana oza ini ale fa ramlu lahu tuhur arono oninyo be walamma safara onto mori sallallahu alaihi wasallam o ma hure huwa wa sabu oni atasabian fi gazwati tabu e ma na hotel karramal e ne falahu fi tarikihim in emana yani nu bɛni wa ma ohun fi goya tilkila inye ni dɔla dai ka o nyani wei padaki wala miyari de anuhu ɛlɛ ba nyi ɛnai ka a dɔwɛ hun wɔn tɔ mɔri sɔɔla sa anahu hamala turɔ k'o kiri wala amarɔ bihi a bɛ ka ɔ mɔda wala faala ahada min asabi a bɛ ka nyɛ na mɛn na sabiyan ma akɔtɔ ɔn awo lɛ mana ikɔ maa hure to a wa kai bi an nafil ma fa waz yaani ka ɛti dala tɛnɛ na para hu anri maalo aksar mina tora yaani ki a arɔ ruhu ne zin wa kadhalika ardu hijaz wa ghayraha awa mɛlɛ bi nɛti hijaz a tɛtɛna ka ɔwɔ dɔk wa man tadabbara hadha ɔkɔ na yɛrɛ lɛ sɔnɔ sɔnɔ kɔta ɔrɔ a hure to a yɔ bi anahu kana yani anya kɔlɔn nyɛ musa ma mlele are wallahu alam o ko mulyo nyɔ yɛlɛ wa huwa qawlu jamhur asana wele ana ka arho na roro enne je tere sane lakin yulahi o kama oni kawa samante yete oni kawa kani annahu la yata'amma bi aisha tahullu an sifatihi oke eba se malola isa yen na kai ore jesi tahawala an sifatihi ore jesi huni apejuan bi fili na rokola na kiro metolale so karraman asman katito wal jabs ate uh, plaster egwone semi pop abo doke wal asmanat ate konkere ehuna idala mi konkere wal jair ate uh, all this mint anan anai ka ala bara asmin oke enwu esenen eh, ozonyon mo tayamam ehubejia oinan oh, dosemi tayamam nam doke sadisan inan sifatu tayammum apejuwe amememe tayammum yani na kale ho aye ko ga holi amememe okiyanwe awalan oba maro ipapa tayammum kona mi tayammum wa yusammi doki bismillah summa yadrib bi yadayhi sa'idu ta'ib ale mono do so ban nyiti so na ikone summa yanfu fi yadayhi do manu wa hiwan summa yamsahu bihima wajhahu ale mono do man tisiyan wa kafehi faqat atwan kana dɔki yaani sɔmi na ka ye yamsahu yadaihi ila rusgain ɔba se sisuwa nangunɛ rus ɛɛ nangunɔ ɛgubɔ dɔki wa hadhihi sifatun osono wi apeji wani sawa an onyonyo vin kana tayammum an hadas al asgar tayammum mon hun do to yawen aw hadas al akbar aw ka hun do to ban fa an amar ibn yasir ada hun amar wa ana wadi yasir radiyallahu anhu o mo ile hin ayra qala ajnabtu o ka janaba zam falam usib al ma meli bilin fatama aktu o ka fatama aktu doni kwenwu sisheten naam oke doni kwengwani sisha etesun uma yake ebo yi sisha kwengwani sisha ini tesun fi sa'id ini tesu wa salaitu doni kusalan فذكرت ذلك للنبي دون مويتا ni إلي أنا يعني بين فقال لكن نما يكفيك إنما يكفيك هكذا أو ما أنه وضرب النبي صلى الله عليه وسلم بكافيه الأرض دا النبي صلى الله عليه وسلم دم عن سوى نيتيس ونفخ فيهما دهو هي نعيبا ثم مسح بهما وجهه دوش نعيبا دوش زيشي يعني وكافيه أتوان حديث عن حديث ينايكا متفق عليه حديث منتقى دوك سابعا أنا تو أهو همبا إن لأي آل والجائمة nawakidu tayammam okono bisana ko du tayammam okiyan ko du tayammam oko du tayammam jami in nawakidul udu a bisana ka odu alwala yani odu tayammam a bisana ka odu alwala wa yazdadu alaiha dani edato ana anaika oyinanin yani oyilmi ana bisana edu alwala boro dua ana wa nanye da to ojudul ma ona we ka nyi enyi le man koda enyi ozo o nyi o isi manola ya ni na ba che nyire aw qadara ala istimalihi ay ko wanala anyukata o iri nyonon ahia we jazan o yo ni sinyima ha liman ajaza anhu ya ona ka o we le komi inyonon o nyangu omori ohina ire kọla kọla sallallahu alaihi wasallam ọka kọntu omori omori ha odo omori ọwìn yàrá sanáìka òkú omori àti malọlọwìn wa in lam yajid ana rika orin ashara sinin oda kare omiraye ewo yani werin wa daga faiza waj faiza ana bi ko wichenye nole ya faliyataki allaha ozonno onyanwa hi omorihi waliyomisahu basharatahu oyele mono do oshinyono do sisi changwan yani nọ do simalola o oshinyono ana bi kinjana boda do bi an lu kaya le lai ta sare o sa ko ba lai ta amam no janaba ya dila me ta ni lai janaba e lu kaya le ta amma eh anyi enu be che ne tu ma le anyi le nai ka this is kana ene ya ne me le ya ya ne je 525 o si 2 and uh, well, I know you're not going to be hurt. I'm not going to be hurt. ọ̀nà kíkà anáìka ọ̀bẹ wọ masáìlì mùtàálíkà ati masala anáìka òzùgẹ́ mùtàálíkà dìbì tayamum òzùgẹ́ tayamum alwẹ̀lẹ̀ jaime so insha Allah fi òzùgbò ilkọ́dìm inni wí kaná ke abe in bákì yẹlẹ na ana anabi ke anyu mọnáìka ọ̀bẹ tẹ́ yàní ìyá e ìnẹ̀hẹ̀ ibe enyimá hore ahanaike ya je nan ajin inshallah e ba je ago ka dishenan e yani wahidan an e me ba kana nyire yan ya shi ta ana kana me den na me ya hi mo sona wa taala onu tinya da jomo no tinyi je oichi onu yara kosan mai ka wa any question ne but uh, inshallah we have to be patient till next week bi iznillah especially in lai ame mejuwe ame ma me ta ma me son adanyi be roka e ba na me de ka ame ku mu ekwela na wo me عبدك أنا جاو نوني إيوني أبن والله تعالى أعلم فضمنك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك